من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن اهتدى السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أكبركم ورحمة الله. Mengkaji kita, mengkaji bahwa jenis kesan antara antara manusia dan hidup وبركاته وابدا عبادهما بالسؤال الخير فامر عباده الله Antara masyarakat mengenal program asal nilai dan tenaga Bersama program mengenai dan sebagian proses Insya Allah berada di awal tidak ada sekitar Jadi, saudara mengenal وحده ودعوة أمانة وأسأل اللهم من الصلاة فيه المسيح والكريم وفق ريادته سائر الصلاة والسلام عليه وعلى لقد كسبي وقوته كان يعبدني وشنوني وفي أنك تعبد لك ربنا تنسي لشيء مدى ثم على النساء عليه الصلاة والسلام من الجنسية التصل كما تكون كما تكون تصل من كما تكون مما تكون تصل مما مزية تصل كما تكون كما التسليم وتوزيع القضاء التسليم ومنع التسليم عبادا الله تعالى ومنع اثناء التسليم وقضاء القضاء فلا قضاء القضاء كما انبغى مدة آية قل يا أهل محمد صلى الله عليه وسلم فهو خير أتعلمون من دون الله لا أنهم لهم تصدقون لا تصير الله ماذا يمين له قطعا ولا يوصيه بالحرام يمسي السيدات تكفيه كابوكا يرى من أمر من أسرار مثالا عن أبي عيسى عليه الصلاة والسلام ربنا لك مثل الجسد قلت يا أبي عيسى إلى أنني الباب والاستثناء النبي صلى الله عليه الصلاة والسلام قال nígbà tí wọ́n rí àwọn ẹsẹ̀ ẹ̀yà tí ti ọwọ́ rẹ̀ wá gẹ́gẹ́ bí nígbàjọ́ ọ̀pọ̀ wíwá ẹlẹ́tẹ̀sán jẹ́jọ́ kìí àti sísọ àwọn ìrìn tí ó ní sí pẹ̀lú ìgbà tí ó pa náà Terima kasih telah menonton! mendaki farfaki atas ayat musibah anak salam dan orang membuat apapun dan mengucapkan di atas ini adalah kabar dunia dan siapa bahwa buat sendiri anak membantu من السبيل والنور الله tí ó sì sí ọ̀nà bàbá lọ tí ó sì sí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ bí ọlọ́run bá rẹ̀ jọ láńpẹ́ àkíyèsí bí ànábì ìsà àìsàlá ọ̀sàlá olùdókòtò lọ bẹ́ẹ̀ ló sì ti gbàgbọ́ lọ nígbà tí ànábì ìsà ń tẹ̀lé kí ọlọ́run to inizia dunque il marito, lei inizia dunque la ministra e allora si può trovare la donna, si può andare proprio per il mondo. Diversi anni in sono si fermati, anzi, non piacciono, perché anzi in sono tempo che l'organo che non è l'organo di smonte, non è che va da sé, non ọlọ́run bàbá tí wọ́n jẹ́ olùlọ tí gbogbo rẹ̀ kárí gbogbo èdè ọ̀kárí gbogbo àyè bẹ́ẹ̀ ni ọ̀kárí gbogbo àṣà tó ń dùn náà lọ́wọ́lọ́wọ́ mau tí ó sì lọ́ wa ní gbogbo kita dára àti gbogbo èdè dára Cuma cara dekat muntah Dalam kuat Mana sebab mengatakan Bela mereka berkatan Lama ini Kemasian dalam datang Kerana Nabi Isa Alaihissalam di wíwà dára àti ọwà ada àdìmọ́tì àti oríkì kalau ìtọ́lọ́ ọba ní ìní àná sí tí ọ̀pọ̀ bẹ̀rẹ̀ kò sí tí ọmọ ìtọ́lọ́ ọba ní lónírò قل يا أهل الكتاب لا غير الحق ولا تتبعوا ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل ليس على مبارك لكن يوجد ذلك أهل الكتاب يا ما يرجو النصارى منكم Bila Nabi Muhammad sallallahu alaihi wasallam sholat ya dan Dan di sini ya pun cerah. La tabu bi dinikum. Nama sana sini. Bagi orang hati, dia seperti Yesus untuk mengingat kita. Nama warna kayu ada Ini أهل الكتاب من أولى يهودية النصارى من أبناء اليهودية ومن سيام نصرة الكتاب yálà nípa àwọn òṣìṣẹ́ tí ọlọ́pàá bá bisa sí yang tàbí nípa ini àpá apa apa onímọ̀ àwọn tí wọ́n ń kọ́ wọn lẹ́sìn tàbí nípa ìsáàsì tí ọlọ́pàá bá gbé ní wọn lọ́rùn wọn ó

látàrí ìpàdé àná ni wọ́n fi mú àwọn tí wọ́n rò pé àwọn ní àwọn àdúrà àwọn onímọ̀ nígbà sí wọn ni wọ́n fẹ́ wọn fẹ́ pa àwọn òjíṣẹ́ débi wípé wọ́n nígbàgbọ́ pẹ̀lú àwọn ẹni báyìí wọ́n á máa bá wọn kọ́ bá sọ̀rọ̀ wọn náà kọ́ bá sì máa sọ̀rọ̀ wọn nínú ẹni torí náà nígbà tí wọ́n bá ń ṣe àdúrà wọ́n á máa fi hàn pé คิดว่าว่าวิวาสนาได้ได้ได้ได้ทำนะครับอาจจะผมเราสิ่งใดต่อก็ที่อยากได้มาสิ่งที่มาใครเราผมมาสิ่งที่มาไดกว่าไปสมองก็ต้องไปสมองไปก็แล้วแต่สมองมันก็มาที่ิตใจกที่ process ใครว่าอะไรนี่นะก็แค่นั้นนี่รว่าที่มีสิ่งที่ p r sama mengatakan that nah semua bukti kalau penegak ada kecos itu mana orang orang kalau dia kalau eh, dia kalau di di teruskan dalam meninggal tapi kira kira mau meninggal karena pada ada ada ramai yang tidak ada itu sesuai مددا يتم فوقها مددا ما كتبناها عليه أعوصينا سكون سنوان سيد اتباع رضوان الله وفي وجه رمضان يقول عن العبادة من كبادة ويقرأ ما كان سنه لا تأخذ كما سمعت عن الناس ولا تتبع أهواء قوم قد ضاقوا من قبل

látàrí nípa tayọ àlà níbi ìdúpẹ̀yàn ìjọ àtẹ́bí gbogbo àrẹ ìsọ̀lá ọ̀sẹ̀lá síwájú kí ọlọ́ọ̀rọ̀ tí wọ́n rà ànábì ní ìsúná tí wọ́n wà lórí nínú àdìsí kan. Ilé ni ànábì Adam àrẹ ìsọ̀lá àwọn ọmọ ya kama àwọn ọmọdé máa lẹ́nu kọ́mọ́ntà lẹ́nu tẹ̀wọ́n ní ìdí tí yóò fi máa lẹ́nu ọwọ́ dia àkókò kan sí àwọn kan nínú àwọn ẹni lẹ́yìn wọn padà sọ́dọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọba dárúkọ àwọn kan nínú wọn nínú àlọ́ ẹ̀rọ láti ní nínú wọn ní owó tẹ̀lé wẹ̀ẹ́kúfà wẹ̀ẹ́kúfà wẹ̀ẹ́nàṣà. Gbogbo àwọn agbára ẹ̀rọ tí ọlọ́run ọba dárúkọ risuwa da isi mahaukance amma ni na tẹ́lẹ̀ mú àwọn sẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ bá ṣe kankan tí mo fi ní gbàgbé àtọ́jọ́ tó gbogbo ẹni tó bá dé yọ mọ ẹni pa àwọn ọmọ ọmọ ẹni ọ̀dì náà bẹ́ẹ̀ ni wọ́n sì ní mọ ọdún dáadáa tí wọ́n sì 我们慢慢这样嘛，应该在这如果要我们在在在在在就是一直就是。Jadi, yo apa ini, karena Allah memakai. Awal mandi, maka memakai. Itu tidak kompetensi àwọn ẹni tí wọ́n ti ń gbà ní títí ẹ̀dùn lọ́pàá tàbí pé àwọn èèyàn máa tẹ̀síwájú lọ sí wọn gẹ́gẹ́ bí Aman tí wọ́n gbà wọn nígbà àwọn ẹni ẹgbẹ́ tí ẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ àwọn bàbá ń gbà

kita حتى حسنان الكتاب لكي يبتدئ dulu dipasya semestinya dan dilakukan oleh diri ini itu maka ibadah itu mau dari pasal ada di kapal macam asal beberapa untuk kecil itu cuma sesuatu macam yang kapal dan itu terus yang hukum buat norma de la y el todo lo que lleva en la vida. Porque en todo una actividad, en أعضاء كثيرة أصلا من الفقر وظنوا عن سواء السبيل ذات مس الصدمة والمقوة في أجوال الفقر التي أكلت قرآنهم اتباعا سيئة وآخر كتاب جاءت يوصل هناك masih ciência de universo, uma carreira de universo, uma ciência de zero, um pouquinho. E aí, esse barulho, até na babada, eu me dou uma salação que não é coragem, aí eu fiquei a marcar no sincero. Nínú pàtó ti

يتحقق فيها الملوك في الأشخاص فلهذا نحب أن يكون فاهما ẹni ọlọ́run bàbá rẹ̀ ó ṣeé ṣe kọjọ́ ti sẹ́ ṣùgbọ́n ká wá kájú àlà níbi pípọ́n rí ikú tí kájú a a cewa kalmar kalba da cikin tufa annabi Muhammad sallallahu alaihi wasallam wasiyar da take annabi Muhammad sallallahu alaihi wasallam din da ta tafi gurin ba wannan da kiyasi a duniya bahkan dia ada pun hukum muslim saya ini sekolah selenggara pada muslim maka kepada pada hiburan namun ini tidak ada selenggara pada muslim sekolah àwọn ní ìdíje sípò láti di ọlọ́run wa. Wọ́n á máa sọ Muhammad sallallahu alayhi wa sallam torí ilẹ̀ ọlọ́run bá ti dáyà. Torí ilẹ̀ ọlọ́run ti dáyà àti torí ilẹ̀ ọlọ́run ti dáyà. Wọ́n á máa sọ ก็่นเล่นมาที่นี่ก็ได้สวัสดิ์นักกีฬาเดินที่มาว่ามันใส่ยได้สวัสดิ่ของเนี่ยโดยได้ใช้เป็นล่าอันนั้นมาสู่เราตัวนี้มันจะทำสวัสดี์ได้ที่กาต้องมาว่าสียได้หาว่า dia nanti ada dari sebelumnya dari kabinet bawah bahwa aku mengkaji lima bab wajah nyawa sudah pintu nyawa sudah sah penyisakan penyisawa nyawa sudah tidak tidak sudah Muhammad Rasulullah Kemudian dari itu akan anak Nabi Sallallahu Alaihi Wasallam Sebab duk ba in ka ba kan da ne kuma ka ka ci wani ba ba da ke wala kuma da ci wani ko su sai alam na fi kawo da la dun kama akwai nasara kan sanin nan kuma sai ma da ne quer doar aquilo que está levando, você vai pagar aquilo que se quer, quer criar uma sala de e salvar a área, que merece que ele tenha um valor, um valor, tudo a qualidade para assumir. E nós acondicionamos a área para você levar ọba àwọn ọmọbìnrin tí wọ́n sí tí wọ́n sì pa nínú ọ̀rẹ́ tí wọ́n ń pa wọ́n ní òṣìṣẹ́ ọ̀la ṣàlàyé àwọn ẹ̀yọ́ sílẹ̀. Awalnya kita kan makan rumah satu berbina dari dunia ada mengajar kepada semua anda juga dan kaum manusia saja tanah anda diwadi pun di masa masa kita jauh melalui pun sebagai kepada memang memang itu posisi ayat posisi Allah sebagai Allah yang ada di sana. Allah tabaraka ta'ala ni ko da rawan sallallahu alaihi ولو كنت أعلم الغيب لاستكبرت من الخير. لماذا تقوم طبعا لا لا تقام السلاسل هذه الحاجات في السلاسل. ويحكي المرض فقط يجلس المريض سيارة يجلس سيارة على صنعك كلمة المرض فقط يجلس المريض سيارة يجلس سيارة سيارة وعليه وسلم ولما ما wọ́n ti gbé òṣìṣẹ́ ọlọ́run ọba dípò kí ẹnikẹ́ni tó bá tiẹ̀ ti ní lórí àtúkòmù níbi òṣìṣẹ́ ọlọ́run kọ́dà àwọn ṣiṣẹ́ tó bá ti jáde lórí àtúkòmù níbi òṣìṣẹ́ ọlọ́run tó ń gbé orúkọ máa sí ó ti dọ́gba àjẹ́ náà gbé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ti pa òkun náà iná dáadáa bí ọ̀rọ̀ àwọn tí wọ́n ní tó bá ti gba tí Pada semuanya telah ini tradisional diagunkan penolakan sahabat itu wajar siapa pelokok kita yang berikan nilai plus pada ini aku lupa semua cara oleh posisi Allah Sallallahu Alaihi Wasallam mereka berada di sini kita yang punya arata não hará. e não hará isso. Então, porque né, isso é hora. Você deve esperança da trabalhar em você. Apa yang kau buat? Awak sih makan juara, makan juara. Asyik masih kuat, tetapi se kisah selain dan kumpul kepada sembilan lagi. lọ́pàá tẹ́ bí lọ́dún mi lórí àṣìṣe ẹ máa sọ fún pé tó ń ṣe báyìí ó kù ní ẹ̀ka tó ń tọ́lọ̀ mú kàdà kìkìkì ìtàwọn bàbá mi. ẹ máa sọ fún pé tọ́lọ̀ mi ni ọ̀nà ti máa sọ fún pé ìtàwọn bàbá mi ìtàwọn bàbá mi ó lẹ́kẹ̀ẹ́ tọ́lọ̀ torí náà ìtàwọn bàbá mi ìmọ̀ náà dáa ní ìṣẹ̀lọ̀ tí ọlọ́run àti ìdílé oníṣẹ́ rẹ̀ lára lábẹ́ ìṣẹ́yìn tó bá ti dé ní àwọn bàbá aláàgbàmù tó bá ti kápẹ́ àwọn bàbá lábẹ́ ìṣẹ́yìn àwọn náà sì mọ̀ pé àwọn bàbá tí wọ́n ń tọ́ka sí bàbá lọ́dọ̀ oníkọ̀ mi àwọn àbá gẹ́gẹ́ bí àpàdé tí a pè wọ́n ní bàbá. eléyìí ó kọ́ lọ́pọ̀lọpọ̀ lónìí ó kọ́ bá yóò máa kẹ́wù yóò máa rí ọ̀rọ̀ náà ọba yóò máa rí òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láwọn àríwọ̀sán náà ṣùgbọ́n wà láàyè yóò máa ṣẹ̀ṣẹ̀ kí ó lòun èyí tó bá bá ti mọ ní lò tí wọ́n bá sọ fún pé lágbádá kékeré ni tí ọ̀sẹ́ ni tó fi hàn pé kékeré ni nínú ìṣẹ̀lẹ̀ àtẹ̀tẹ̀lé náà ni tí wọ́n bá sọ fún pé ṣe nǹkan báyìí kò ní bẹ́ẹ̀ ọmọ pẹ́tẹ́ bá ń bí bíbí. baratın sendiri dan en bahsi pantan sebelum beratın kesi ala ras ve al Allah dan la yisal abna yapan hukum yisal dan kabangun kawai kawai kawai kawai kawai kawai ulha berhati dan dia hafal profesor di situ matahari sebelum bikin beliau

wọ́n bá kú nílé ayé ọjọ́ ìmọ̀ ó ti dọ̀jọ́ àjọ̀dọ̀ ọjọ́ ìmọ̀ ti dọ̀jọ́ àjọ̀dọ̀ ìgbà ní ìlọ́tọ́ tó fún ọjọ́ àjọ̀dọ̀ tábà wá pé sí ti máa ṣẹlẹ̀ kì í ṣe pé wọ́n kàn tó kù wọ́n kà nípa àdá rẹ̀ àtàwọn ẹ̀dùn bábà nípa ẹ̀sìn kau àpá àti wọn bá ti mú ọjọ́ kú rẹ̀ lọ́jọ́ àjọ̀dún tẹ́ ẹ bá ń lọ bí wọ́n ti ń ṣe àjọ̀dún rẹ̀ tàbí tẹ́ ẹ rí ìtumọ̀ sí ẹ̀rù pé ó ti tẹ̀ sí torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tó láǹfààní àti lọ bí ṣáájú rẹ̀ wọ́n lọ bẹ̀ láwọn tí wọ́n lọ ra wọ́ọ̀dọ̀ sọ́dọ̀ tí wọ́n fi bàbá yìí ṣe àkà tí wọ́n fi ń ṣe àjọ̀dún náà wọ́n wọlá ẹni tá a wà ní sáré rẹ wọ ní ìdágbádá sí ìjọba ìjọba kódà àwọn mi wọn tún lọ fún ìbàdàn níwájú sáré yìí láwọn tí wọn ń lọ fún wọn pé kí ó ìbàdàn níwájú sáré wọn ní orí kókó ìbàdàn láyé mi gbogbo ẹlẹ́yìn náà ìtajọ níbi tó fún ìyàn ní ọba ní tọ̀ mọ ọlọ́run ọba akọ́lá àwọn bàbá wa jọ sí bàbá rẹ̀ bàbá rẹ̀ sì yẹ kí ló lẹ́tẹ̀ ní fi ọlọ́run ọba tẹ́lọ̀ kí ló lẹ́tẹ̀ ní fi ṣe iṣẹ́ ẹ̀sìn gbẹ́lọ̀ ọba àwọn sábẹ́ òṣìṣẹ́ náà sọ̀rọ̀ náà wà ní ìwọ̀sánlẹ̀ tó wọ́n fún òṣìṣẹ́ ọlọ́pàá bá dé ibi tẹ́lẹ̀ fún òṣìṣẹ́ lẹ́dí fún ẹgbẹ́ olóòṣìṣẹ́ ọlọ́pàá bá tọrọ. Nínú ọlọ́òṣìṣẹ́ ọlọ́pàá tó láàrin bàbá ìjọba ló tóbi ní pàtàkì tí wọ́n kà sí. Wọ́n tó gbọ́ ẹ̀ náà àti àti gbé àwọn ẹ̀dá ìtajọ kan. Ó ti di àgbàdo lónìí. Kẹ́yìn ọ̀hún fọ́tò ní fọ́tò àwọn ẹgbẹ́ ọlọ́ọ̀kan sí wọ́n kà fún àwọn ẹbí kẹ́yìn ọ̀bẹ kan. Nílànà ìgbàgbọ́. Kọ́ni ẹ̀rọ màṣí, kọ́ni ẹ̀rọ mọ́tò, kọ́ni ẹ̀rọ mọ́tò, ọjà ní ìgbàgbọ́ àkàrí dédà àtẹ́tọ́pẹ́ kọ́nà wá ti dẹ́kun pé gbogbo ń tọ́lá ní àbúrú lọ́kùnrin ìgbà tí yìí ń bẹ lọ́rùn kò sí tí ọ̀sẹ̀ ló ti di pọ̀tẹ́sẹ̀ wọn. gbogbo àtúntò bá fẹ́ wọlé àyàfi láwọn ọ̀nà àbájá bá sí ìlú àti pé gbogbo ẹ̀ ti ń sún wa lọ síbi ẹ̀kọ́ sísè ó ti ń sún wa lọ sí nǹkan ṣẹlẹ̀ sí ìjọ ànábì kúrò àyè ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ ẹ̀kọ́. pada bulan ke menjaga saya dulu di lima Taiwan lima sebab pada depan asuhan akan menggunakan mata hak kembali pertama Taiwan kaga masifa sini kana magana musulmi musulmi kaga kalau mataga mutum kan ida kace yadda mun kayo ala ni wes wanda ni a kuru da ibada ki kayo ala ni ya sai wasu mana barata ya sai wasu bawala ni ma ba ni ba wasu ta ba ma tin kayo kan kayo itu ba sai That's important for everyone to Hadis yang ada berbicara dia buat kedua di asal lima sebelas belas. Boleh You apa sahaja. Ini pada bicara bahawa ini hari haji. Lepas itu ini orang ini ada berang, mereka ini tujuh belas lọ́dún sí ọlọ́ọ̀bá ní kí wọ́n lọ mú àwọn òkúta kéékèèké wá wọ́n bá àwọn òkúta kéékèèké wá sí di àdàkọ wọn wá lọ́dún sí ọlọ́ọ̀bá wá ní ibi àbúgbáyé àpàrọ̀ sí ọlọ́ọ̀bá ní tẹ́lá jẹ́jẹ́ sọ́kọ̀ nípa ẹsọ akúnú ẹmú àwọn òkúta ńlá ńlá tẹmú ẹlẹ kẹwàá òkú ẹsọ bá ti ní ti ti ọlọ́run bá sì kì í ní ìfọ́ náà ní sí ìpínlẹ̀ ìrọ́jà kankan tí ó dẹ́rù bàtà ní àṣẹ mímọ́ sí àṣẹ mímọ́ sí ó sì mú yọ pé ẹnu ọtí wọnú àdúgbò

kasi subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three ìwádìí nípa sí ẹ̀rù tẹ̀síwájú ninety nine ninety nine nípa sí kíni kú rẹ̀ nígbà bá sọ fún ìyá tó bá ṣe bí ọ̀sán sí ṣé bí jọ́sìn náà gbọ́dọ̀ subhanallah wa tún di wàhálà àbí gbọ́dọ̀ alhamdulillah wa tún jẹ́sìn. mengumpulkan sesuatu baju buatan dunia koma pada tuni pe anggar koma wada dulu koma rutin siasa di universi bukan sesuatu orang itu koma itu itu baik ini bukan koma prestasi setelah itu ada koma lainnya dan satu sisi asli Syukur kalau ini dikatakan normal Semua baru para formal Jadi pindahnya Kita normal Ini sudah disuruh Di kabar disuruh Nanti terus Dia yang si kabar kaya Kupi bilang agak Si kaya Bukan dibahana Jawadi selain Amat sakit Sallallahu alaihi wasallam Beliau tanya yang dawari Sawali Dari Anak diwali kebaikan Aisyah rawat Nabi ibadahnya kembali Nabi bersihkan dari jiwa sana mencolok mandi bidan Jadi seolah bahwa dia disabitkan Nabi Aisyah wajah Bagaimana muhadis ini nah, wakil korolasi itu di awalnya Aisyah masa punya anak Baca apa àwọn yang máa lọ apa ìgbàgbà ajá pàápàá jùlọ níbi ìrìn kíkí àmọ́ kírun náà pàápàá jùlọ lóhùn ẹnlá wa jọ lóhùn ìgbàgbà níbi àwọn iṣẹ́ ìjọsìn tó pọ̀ oríṣi ọlọ́ọ̀bá wa ni ẹ sọ́ra fún náà sí àṣẹyìn nínú ẹ̀sìn ìpè ẹ̀ẹ́sìn gbogbo ẹ̀tọ́ bá pẹ́sìn yé yóò ṣe láyé kan tí òun lè ṣe bó ti ṣe mọ́ nígbà tí ọba lágbára ti ṣe mọ́ ẹ̀sìn tí ọlọ́run bá sì fẹ́ràn jù tó nífẹ̀ẹ́ sí jù ọdún ẹ̀dá pẹ́jẹ́ pé ìwọ̀nba tẹ̀yẹ̀ bá ní èsì ó lè máa ṣe títí láéláé títí lọ́sọ̀ fún un. ẹni tó bá ti kú pọ̀ lónìí tó ṣe dájú àká yóò dá gbogbo kan tí òkè lè ṣe déédé ẹ̀ lọ. tó bá sì ti ní kú ó ti kú òní tọ́lọ̀ wá ẹ ti ń daraka mi ti ní gbogbo ọ̀ lọ́dún náà láti gbà tó ti gbàdá tí ọ̀já títí tó fi padà sọ́dọ̀ náà ọlọ́mọ bá nífẹ̀ẹ́ sí ju ẹni tí ọ̀nà mẹ́wàá tó kù tí ọ̀wá nílé ẹ̀mí méjì máa ń láyé. Nínú òṣìṣẹ́ lọ́dọ̀ ní àárẹ̀ ìkùnjù ẹ̀mí ní máàlù ẹ̀sí o ẹ̀mí bí ebi agbára nípa sí i ẹ̀mí sàṣì kìíní ṣíṣe àṣìkìíní rẹ̀ náà ti wà lábẹ́ àwọn ìgbìyànjú bẹ́ẹ̀ ni a máa àdéṣe àwọn arábìnrin mẹ́ta kù tí wọ́n wá dáná àyè sí ọ̀nà sọ̀rọ̀ láwọn àyè sọ̀rọ̀ kàní kára pé àwọn fẹ́ sẹ́sì wọ́n wá bí wọ́n pé àwọn ẹjọ́ sí wọ́n lọ sí ọ̀nà wọn bá mọ̀ sí nílé tó bá délé àbájá fẹ́ mọ̀ sí wọ́n wá sọ fún ọ̀gbẹ́ àti ọ̀nà tó bá wọlé àwọn ẹsẹ̀ gbogbo tí èèyàn ṣe ń lẹ́yìn náà fílà yóò tó sùn padà bẹ́ẹ̀ ni o ti sọ fún àwọn àgbà rẹ̀ láwọn ọjọ́ mi a sì máa fi àwẹ́lẹ̀ láwọn ọjọ́ mi o ti sọ fún àwọn àmọ́ súnmọ́ àwọn àyà rẹ̀ láwọn fún wọn lẹ́tọ̀ọ́ mi àwọn arákùnrin bá ní ti sọ fún àwọn àmì tí ẹ yàtọ̀ ojú ọlọ́ọ̀bá ti ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn atọ́lọ́mọ́ kò tí ì forí tì ìyẹn tó ti wá bẹ̀rẹ̀ tó ti sọ fún àwọn àmì. fazer trabalho legal, para mim não mostra lá para mim para o povo, são as áreas como a madrugada. é que de lá para mim, eu vou para outra área como isso. Na pelada, como é. Ela é que a não se eu eu vou isso se a meu bem, por ia. Então, uma para lá inshallah bakal kuat dibimbing inisiasi sedang jumlah hukum inshallah tani dikabaikan menghadiri masyarakat ini supaya wamo persen termarah matahari tidak ada tapi persen dicempai orang matahari tidak ada sebab juga lama masih ngaji lama tidak lama tidak asma terawat dan mana menemui Jadikan kawan kurikulum di sunnah dan muslim Antisipasi siasat minus Bersuka dengan Rasulullah Sallallahu Alaihi Wasallam Kena muslimin Kalau Rasulullah masih minus Pahami Muatan siapa sih Itu siapa namanya sih 他反正国内机或者只要只要可以来外国的话，那么多话是不必的。لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون nani yaliyotoa sikoloni wakakuwa vitu wa walaati mkikaa ni wasiwa yatimokorosa kwenye waki moja kakasio koba moja wa mabara moja kakasio koba moja wa wajisaji ya mawasi فمن لعن الذين كفروا من بني إسرائيل كما سيما سيعلمون ما هو إسرائيل حسن har sai da kama ta da sai da girma a rarrista da yawon don ya na annabi da ya wa isa da mariya a cikin ya na dari isa wa mariya kama wata sannan ta mutum ta ce Quindi kita tema siapa yang di sé, muore da yang ada di sé da nessuno. Lei era guardando in casa, ma tu non la si assitua a tagliare. Quindi tu parlo di كانوا لا يتناهون لبئس ما كانوا يفعلون كانوا لا يتناهون عن كفعل وهو قرب يتبسل لها فيما wọ́n mọ̀ pé ìṣesí báyìí ìbàjẹ́ ni ọlọ́run ọ̀rọ̀ ọ̀dọ́rùn sí wọ́n sì rámọ tí ń وتحسن الأمر جميعا إنما بعد يعني لبئس ما كان يفعلون حاولوا جاني وأتمام وما يأس وما يوعد لهم يوم ที่บาบอกมาประจักษ์ว่ามันมีต้นมะม่วงอะไรแค่มาประจักษ์ตัวเองถ้ารู้เลยมุ่งว่าอะไรสมมติคนนี้ขอบคุณ necessity ela vai ter que ela vai tomar ela é animada ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون فقد منه وأنه أدرك ترى كثيرا منهم وأولي أقرب منهما يتولون الذين كفروا وما لا يقبلون بالله لبئس ما قدمت لكم أنفسهم فبلغوهن من سيرنا وانفسنا صرصنا فأمر بلد فرسا وفسلكم nínú àkàrà àtàlínú àsì nínú ọ̀nà ọ̀pá ìgbàfẹ́ni tó ń ṣe àti nínú ọmú àwọn aláìgbàgbọ́ ní ọ̀rẹ́ ìpìlẹ̀ ní ọ̀gá ní gbogbo wà lẹ́rẹ̀ rẹ̀ àwọn ọkùnrin àwọn àwọn ẹ̀mí wọn lọ sí ọ̀sán fún àti wọn fi ṣe ṣùgbọ́n orúkọ wasu marike a sake bangawa a yi marmara bikin suma wa bin arabi mafi inú ìyàtí wọ́n sì máa wà títí láyá ẹgbẹ́ àwòrán sí àwọn ìwà lẹ́rẹ̀ ní àwọn ìwà lọ́pàá táwọn ti sẹ́ wọ́n ti ṣe tó fún àwọn ìwà lọ́pàá tọ́lọ̀ mọ́ bá ti bínú sí wọn bẹ́ẹ̀ ni àwọn ìwà lọ́pàá tí wọ́n fi máa tẹ ìyà títí láyá máa máa kọ̀rọ̀ sáwọn ìjísẹ́ El Luciano é Sebário, mas não tem pé da música. Pé da carne gata do Mama Caibai. Ela é que a galera já não há um nome nunca de fato, que não pode lá, mas é uma canção da Udão. O sábado eu tinha me sido a comida, certo? Sumar, a mãe me falava, não, não, não. akan akan tí èsì olùmọ̀ ọ̀yẹ́ nìkan ní ọ̀yẹ́ kan sílẹ̀ gbogbo àwọn ẹni lọ́wọ́ ẹni lọ àti ọ̀rọ̀ ẹni lọ́jọ́ fún ọdún ọ̀pọ̀ ìwà àbàjẹ́ ni àbí àìsí bẹ́ẹ̀ yọ àti ọlọ́mọ bá kí ọ sọ ìyàkálẹ̀ lórí yín látọ̀dọ̀ rẹ̀. Oníṣẹ́ bá ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀fẹ́ ẹ̀rú ìyá mi. Ọ̀ṣọ́ mẹ́ta náà lọ́wọ́ rẹ̀ gbàjẹ́ lórí ìyá. Ìyá wọ́n lè wá nínú àìríbáyàbáyà. Wọ́n lè wá lọ́nà ìbí, wọ́n lè wá lọ́nà ìbí. Oríṣiríṣi ọ̀nà ìyá lè gbà wá. Oníṣẹ́ ọlọ́ọ̀bá ni tí àìbá máa ń sọ̀kalẹ̀, فيدعو خياركم فلا يستجاب له àwọn ẹgbẹ́ nínú oníwàwà amára wọ́pẹ̀ sọ́nà wọ́n máa tọrọ lọ́dọ̀ ọlọ́run bá wa káwọ́ ìyá ní bàdá ìsẹ̀dá ọlọ́run ọlọ́run ọkọ̀ ìdáàbò nígbàdàn ọba ti dé ní sí ìtọ́pà nínú wọn ti sí. ọlọ́run ọba àti ọlọ́kùn wa nílò àwọn kan àwọn ìjọ tí wọ́n síwájú tí wọ́n ṣe lóye àti nípasẹ̀ rẹ̀ sí wọn nínú sílọ́tù àwọn ìjọ yìí àwọn ẹni israẹli nígbà tí wọn máa bá kọ fún wọn láti mú ẹjọ bẹ lọdọ sáàtì ṣùgbọn wọn dá kùsì wọn ní ní ọjọ jimá tó bá ti dá ní ọjọ jimá àwọn mí nínú wọn wọn ti sáré lọ gbé lọ gbé kótó sẹgbẹ òkú tí wọn ti ní tí wọn ti ń sọ dẹrẹjà títí pé àwọn ẹjọ tí wọn ní wọn kò yí lọ́bàwá di ìjọ sunday wọn lọ fún wọn jáde fún àwọn ọ̀dọ́ dẹ̀ ṣùgbọ́n wọ́n ti dágbọ́n sí i àwọn tó jáde nínú wọn wọ́n bá wá padà kí wọ́n rí tí wọ́n ń ṣe wọ́n kí àkẹ́sì wọn pé aburú ní tẹ̀sí ẹ̀yẹ́ ìdíjà sí i. ṣùgbọ́n àwọn apá kan nínú wọn ni àwọn òṣèlú òṣèlú lọ́kàn àwọn tí yọ lọ́wọ́ bọ́ bá ti sọ̀kalẹ̀ lórí wọn ní ọmọ òṣèlú lọ́kàn àwọn ṣùgbọ́n nígbà tí yọ lọ́wọ́ bọ́ sọ̀kalẹ̀ lórí ṣiṣẹ́ bàjẹ́yìn àdàlí ìlànà àìsúrò lọ́wọ́ bá ní àwọn tó ń kọrin ní ìlú wọn àwọn làwọn ká àgbàlá ṣùgbọ́n àwọn tí ń ṣe ní ọlọ́mọ bá dáa pamọ́ àwọn tó dáa kẹ́kẹ́ ọ̀pọ̀ ọlọ́mọ bá dáa lórí wọn iṣẹ́ táwọn olùkọ́ ní ọjọ́gbọ́n náà wọn bá dára ní gbogbo ní pé àwọn ní àwọn àdúrà wọn kà pa mí. Kẹ́mi orí bàjẹ́ wọn bá Ìyá tí wọ́n sọ kalẹ̀ kò ní máa lórí ẹni tí iṣẹ́ bàjẹ́ mi yọ jẹ̀ wọn náà. Àtẹ̀lẹ́wẹ̀ ńlá ń bẹ̀rẹ̀ àdúrà Kámi ti bàjẹ́ mi. Ṣé bá wọn kàn ní wọ́n fi lẹ́ การวางตัวเวทการวางแบบดูแลการวางสารของระหว่างนี้ so basically corruption ประเภทสิ่งที่เราบอกทำหมดมากกว่าสมัยนี้มีวันนั้นมันที่ออกมาสมมุติเราทำยาดินจะบุกวันยาเราจะมีพี่ทำมันจะทำแต่ตัวที่ตายว่าบ้าทำอะไรที่เราทำมันจะเสียมัน akwai kwanto praji kuma ṣùgbọ́n sọ̀dá ẹni kwanto ìjọba ọbẹ̀ kánú pẹ̀lú lẹ́nu ṣùgbọ́n ó ti di pé ààrin kwanto rẹ̀ náà ó ti ju agbára wíwà àgbàdàn ṣe ní nígbà tó bá bẹ̀rẹ̀ àwọn tí wọ́n lè dá dúró mọ́kànlá dá dúró àwọn tó lè سیسیم وان کار نسیسیم دو دنبال کان کان کان هست. تبایلیم پدر تبایلیم پدی سیم دارم. تو وارد بود. الان مغازه ی خانه. وقتی آنها مانند جامی هستند، آن دیگر کافی است. ما سقوط را با کمبود کردیم. ادغام نکردیم. اول دو و نیاز دارم. Nada no pecar, sin nada, nada no pecar, sin nada, no. sai kuwa mu ba da sai wani sai da kama da ta duniya da an cikin su da domin mun ne sun fi bayan da ka ba wa mu sai da ni wato na so ni wa ni ka ba da mu ka san ni da ẹlòmí ọ̀la dúpẹ́ ọba ẹlòmí ọjà di láì sí bòmí láì múra gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí islam sí fáyà sí ìgbàlódé lóde wa oníkà yọ ọ̀la dúpẹ́ ọmọ ọ̀la gbogbo ẹ̀bá yọ ọ̀la dúpẹ́ ìyá rẹ̀ àtẹni tó sí àtẹni tó la dúpẹ́ ọ̀la gbára àti gàdú tí wọ́n ń ṣe níwájú rẹ̀ ìyá náà jẹ́.

มีผกระหว่างบริการพวกมีผลการบริการเนี่ยสำคัญมันว่าการวางแบริการว่าสิ่งที่ต้องไปด้วยด้วยเศรษทกิจระหว่างระหว่างตัวแปราล้วผมจะทำความสำคัญก่อน 你们必须要出来帮，慢慢慢，慢慢一点一点来着。慢慢来着，我这个靠谱吗？我玩那个不是，我应该是不弄来。我那个回来大家有有有感情，现在我玩些，我到家我就有事情，我今天有工作，我明天不弄来有事，大家大家有事的，不要删。 ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون ولو به ولو كانوا يؤمنون بالله ìbáyọ̀ pé àwọn ọmọ ìsírẹ́lì lódodo wọ́n sọ ọlọ́mọba lọ́dún gbọ̀ǹdàbí ìbáyọ̀ pé lódodo

kiváló házszerűjáratás. Valóban látjuk a magában. Maga a rangom, ahol hiszek a magát, jelentászok, nem hiszek a umani a ellenálló. Isso vi, agora as falas desse livro da Letícia Isso. Essa escama com a acabamos. Haja Zefron, haja Zá, haja Sisé, haja Seu, que não tem essa vida, นครนาครนาคนนี้เจ้าแรกสิคนนี้เจ้าแรกมุดแรกคนนี้เจ้าแรกสักคนนี้มีตัวสลายคนนี้ขอแรกเจ้าสมุสมีคนสิ่งเจ้ามันมีเยอะคนสิ่งเจ้ามันป่ามายาคนสิ่งเจ้ามันป่าหมอแรกก็จะ àmọ́ ni wọ́n máa pàtó rẹ̀ ni wọ́n máa sọ káwọn ayọ́sẹ̀.

mama kóòdù sì jẹ ìdájọ́dá fi jẹ kírísítẹ́n láàrin àwọn olùdókòwò mọ́tà tù ilé àṣìṣe nínú àwọn àṣìṣe káwọn bàbá wa ń mú sí nígbà tí wọ́n fi yà ẹ̀tọ́ jẹ́ àkọ́bí fún wọn lọ́dọ̀ bàbá wọn ọlọ́mọláyé kẹ̀ǹtẹ́sì sama mau wama yahu nairom kamu ini katanya wama galorot bẹ́ẹ̀ ni wọ́n mau wọn fún wọn níyà bí àṣẹdàgbà sí di sini. ní òní bí wọ́n ti sọ̀rọ̀ ti pé wọ́n ń bẹ̀rẹ̀ mí ṣùgbọ́n lórí kristiani ti náà gbogbo àwọn ọmọ kò sí رحمه أهبك رميان أعني وكان يسلم جيان ثم فنعم إيماني فهو على مما كما ضرب ولكن وقالت أرسلنا لك الجليل أنا يدعو وأما تبني كان فقالت kọ́ wá dákàrí pé ọmọ ẹgbẹ́ wá mẹ́ta lórí ก็เราไปสร้างมาที่เซียนสีแล้วก็แต่ว่าตอนนี้มันแต่น่้เราจะใช้ผู้สิ่งที่เป็นดีที่ใช้สิ่งมากกว่าที่มาการที่มีมากกว่าเรื่องสิ่งที่แอนทระมานเรื่องอย่างใดแต่จะอยู่ของมันเราก็จแลงวั็ถามว่าว่าเราไมันอยว่านะไรนะทีสเซซีเรองม่ได้ศึกษากานตัว lọ́pọ̀lọpọ̀ bá rí mo sì ní fẹ̀sìn wọn bá wọn máa parí lọ́ka àwọn ọmọ bàbá nílé nínú tí wọ́n kọ̀ fún gbogbo dáadáa ní lọ́dọ̀ tó ń lẹ̀ sí tẹ̀sán ọjà mélòó mélòó nílò àwọn ọmọ báyìí ẹ pé wọ́n dàgbà wọ́n kọ̀ síláàmù ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ dáadáa bàbá yìí níbi tí ojú ti bàbá yìí ibi tí wọ́n dàgbà sí tí wọ́n bímọ sí wọn ò lè gbẹ́dọ̀ wọn padà ní dáadáa. Kí ni tó ṣẹlẹ̀ àwọn apáàmì sì sí sí lọ́pọ̀lọpọ̀? Wọ́n mú tọ́ka nínú àwọn ohun bí abáyé sọ̀tì àwọn apáyé sọ̀tì wọn. Gbogbo àwọn ọmọ rẹ̀ pátápátá láti primary mo ti parí secondary mo ìlú kẹ̀tùmọ́ lọ́ra àwọn tí èsì Islam saya Itu apa mana kan semua jombi Kamu saya kapal Juga semua mulai ini Contohnya adalah semua mulai Jodoh-jodoh bapak ini bapak ini Masalah kan Aku banyak However, most of us Islam that is second device Islam. So whether the Ghana is not near to family. So we can have agreement. Whether the poet is sponsor work of Ariel for Don't be actually forward and in another one and catch me. What they are some needs. Then are one that It's a àti mímọ̀ pé wọ́n ti sọ́ sọ́ sọ́ àbí èyí ti bá rí lọ́kọ̀ tó mú kó ní ìlú àdúgbò àdáni pẹ̀lú pé báyìí ẹwọ́ mú wa láti ṣe lórí àkùnrin náà lẹ́ka ṣùgbọ́n jọwọ́ ló fi tí wọ́n bá rà mí ní káàkiri rẹ̀ wá sí ṣe ní kí omi ìgbà lórí tí wọ́n ní ká lọ́dọ̀ pé dàbí àwọn ọmọ náà wọ́n fi dé àwọn ọmọ káàkiri wọn báwo ló ṣe fẹ́ kí wọ́n yà wọn àjọ wọn tó tó rí كلكم راع وكلكم مسؤول عن رعيته itu kalau Tiga gagal dibuat orang Kelima muslim Kepada seorang Maka sebuah yang ada yang sisi muslim Maka bahkan dibuat orang Berapa bagi Walakin ada Semua berapa من بعد ما هو بعد بعد kami insya Allah akan apa orang yang berdua ini orang orang ini orang orang insya Allah èsì àwọn tí ó sì ní ní fọlọ́bà kí ó lè ṣe wá láǹfààní èyí á sì ṣe wá láǹfààní ọlọ́bà kí ó ṣe àlejò fún mi ó ṣàlejò fún mi ọjà kan yàrá ìpè àdúrà wàhálà ìsà. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilé ìgbọ́gbẹ́ ìjọba wọn fi lè bẹ̀rẹ̀ sọ́tọ́ nìyí onígbà wà pẹ̀lú ìsàlẹ̀ ní sáìtì ọ̀fẹ́ ẹlẹ́bọ̀ ìpìlẹ̀sùn ọ̀dá gbé ẹlẹ́bọ̀ so gbogbo ọmọ ẹ̀ pátápátá ní ìrọ̀lọ́ yóò ní ọba jù ìgbà ìwájú mọ̀ tó ti ìjọba máa fi ìgbà ìlú ọ̀pọ̀ ẹgbẹ́ ìgbà tí kò ọ̀dá wọn ní ọ̀hún ti ẹ̀kọ́ ìdájọ́ náà ilé ìbéèrè tí wọ́n lè wọ́n ní bàbá kan bẹ sí àkúmà ẹlẹ́kọ̀ọ́ ni bàbá ṣùgbọ́n gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n tọ́ wọn sí ìlànà ẹ̀sìn Islam gbogbo wọn ni wọ́n sì kú wọ́n ní bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tó yìí

wannan farajiyar mamaye kuma su ba da ƙarfi da mara su gom tuni ko su rana karena ita da wani da su ko su kan na nuna kawo ko su mana da da da da ke ko ni da ta kuni musulman ta da ta ne abubuwa ne kawo ko su shaga sallallahu ọjà ọ̀pá níbi lórí gbàǹdà orang níbi náà ló kúlẹ̀ níbi ṣùgbọ́n nígbà tó kú ọjọ́sọ́ náà sọ̀rọ̀ lápá ní ìṣẹ́lẹ̀ ìkú fíìmù sí ìlà kódà kò ní kú orang rẹ̀ ìṣọ́ náà bá ní àdúgbò náà ní báyìí ní ìkọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́mọ bọ̀ tọrọ àforíjì ní nǹkan kan tí òjíṣẹ́ ọlọ́mọ Allah ọba àdéjọ́lá yóò gbéra rẹ̀ yẹ nínú ẹ̀dá mi tó ní iṣẹ́ tó ṣe ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀mí ọmọ ẹ̀kọ́ ọmọ ìgbé ẹ̀kọ́ sí òye jáde títí dáadáa. Sórí ẹni pé ó ṣe é ṣe lọ́wọ́ àwọn ọlọ́run tó ní kó

Nah, beliau rẹ̀ kí á ní ìyá ọ̀rọ̀ dáadáa. Orí tí ọlọ́wọ́ bá máa fi mú yàn ní pé kẹ́yọ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa. Òbí tí ọba wà níwájú rẹ̀ tó gbìyànjú láti kọ́ nílànà ẹ̀sìn Islam bá dára ẹ̀sìn Laufat Al-Bahwa Nabi Nuh alaihi salam Beri kabar Nabi Nuh alaihi salam Al-Bahwa Yahu Nabi Nuh saya berikan ikutinya juga untuk kita pastinya juga ya kalau kamu pada berarti ini balas di Islam Islam sebenarnya usia wajib ya Islam kita baca di Nokok ini melakukan tahu ada di kata dinas Dilani karena dinas di Sumawa Berpenisi kepada Pemulung Tuhan ini ya, operasi Kalibat dari intonasi Masih sebenarnya itu ada Berubah Masih punya kita pada Masih punya Kalau ṣùgbọ́n tó bá ń pín láti ilẹ̀ àwọn náà wọ́n rí nípa ẹ̀sìn ọlọ́mọ kó bí àwọn ilé rẹ̀ ilé tó ti dájú bá dájú ẹ̀kí lọ́kọ̀ ẹ̀rù nípa ẹ̀sìn ọkọ rẹ̀. Ìní pé omi tí ọ̀rọ̀ lọ sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú báyìí ibi tí ẹ̀yẹ bá ti dìde àpá tí ò sí ojú sí yẹn. daga nan faru na kuɗa da su yi sai na ne mu kwa wannan faru ne ya yi da ba ne ọmọ rẹ̀ kan ojú bísí wípé bàbá nígbà gẹ́gẹ́ bí ipò wọn nínú ìjọba wọ́n bá di ilẹ̀ ní pẹ̀lú òjò ọlọ́run tí ò ní gbọ́ pó ṣe máa ṣe sọ pápọ̀ sí ní láti máa wà láàyè aláìké bí ìjọ pé ẹgbẹ́ aláàyè wa pé ẹgbẹ́ ó ti ọ̀dà náà obìnrin náà bá wá pé ọmọ ọmọ bàbá kan ní pé òun náà wá sí ojúṣe káàkiri báyìí ìyá bàbá lọ́jà ìgbà yìí bàbá bàbá ìyẹn kọ̀ọ̀kan ẹgbẹ́ bàbá tó kí ibi ti dé ká ẹ̀rẹ́ bàbá lọ yọ ilé kí nílẹ̀ ìlú owó iṣẹ́ ọmọ náà lè yọ tó irú kéèsì ẹgbẹ́ òun gbọ́gbọ́ ìyọ́sẹ̀ ìyàbọ̀ bá àwọn ẹgbẹ́gbẹ́tì pé ọ̀bàdàlá ìṣe ibi àsìkò tí mo máa tí mo tẹ́gbà tí mo kó lẹ́nu àrúmẹ́tì é Supreme berapa ya orang keadaan Cuma orang Imam Ini terkeluar sebagai Bahas Jadi Ibu saya baik Meski yang Berapa yang báyà bàbá sì ti gbìyànjú ló ti gbìyànjú tí wọ́n pé òun ti gbìyànjú tó tó nínú ìyànjú láàánú nínú tí tí ó sì ní darí padà wọn tó fi ní rọ́bì látara àdàlà òun ní ẹ̀ka ìlú ìjọba bẹ kálukú kọ́mọ́ ní túbú bá tí ó máa ṣe àdúrà lọ́kùn tí bẹ́ẹ̀ ni yóò máa ṣe àdúrà akẹ́kẹ́ nílẹ̀ kejì ní tí bàbá ìtọ́ ọlọ́run bàbá ẹni kò lè ṣe àmọ́ bàbá àdúrà àdúrà ṣe bá gbé ìyẹn tí bá láti gbà ọlọ́mọ bá mú ẹni tí bá àgbà ìlẹ̀ ìlú pé wọ́n ṣe wá ní màálì àwọn ẹgbẹ́ ọlọ́mọ bá ń bẹ̀ wọ́n bá sọ fọ́nà kí mo fẹ́ kó ṣe bàbá yóò di

بعد أن سلم لم يرسل قبل أزواجه سوى القضاء وفي تأثير أن ندعو محمد صلى الله عليه وسلم مثل ما سبق بعد ní maka àwọn tí ó dáàbò tí wọ́n ń mú orí fífọ́ bá nàánú màmá rẹ̀ nínú àwọn ọkùnrin àbúlá awara ni thelathini di vilivipitana semua wawasiwasi yomba wala ni kuyi okurondera magano kulwanikala ni simasokumara ukurondera omukirani semua semua omumambarebana ndotimumasokumara ukurondera kagabo bẹẹmọmujọlọ làwọn ṣẹlẹ̀ àwọn ẹsìn tí kalau padà ní ìjàmbá nípa ìjọba nìyí warna-warna dan animitas sebuah yang sebagainya bertakwa Kalau pakai, kalau ìwọ̀n fífẹ́ ẹgbẹ́ àwọn ọmọ ìṣúná ọ̀dà tó jáde ìgbà tí gbé ìgbà tí tí wọ́n fẹ́ ìrànwọ́ ìwọ̀n ní ìdí ẹgbẹ́ tó tó bá tako lọ́nà sọ àti ìfẹ́ka ní ìlú ṣe ṣe ìbáyìí ṣé ìjà ṣe ìjà yẹn. Ìfẹ́kọ́ lè ní pé tí ẹ bá ní ọ̀gá yára kí sẹ́yìn ìjọba ní tóbi sẹ́wọ̀n ìtọ́jú aláwọ̀ ṣe ilé bẹ́ẹ̀ sí ilé ọ̀gbìn àwọn tí lọ́ọ̀bù ní ìsàwọn. ìjọba wá ní kò tẹ́ wá wà ní ìkọ̀lẹ́ rẹ̀ kí lè ní pé kò ṣe. ọ̀gá ṣe nípa ìbéèrè alákọ̀ọ́ ṣe wọ́n ní àwọn ní àdúrà sí ọjọ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe pé ó ń fi gbogbo ara náà ก็ว่ามีไม่สนิทของแต่แต่ที่ทำให้ที่นั่นสลายสปอร์ตที่มีมีมีตัวแบบนานยอดเวสอิสลามของมุสลิมที่เป็นคริสเตียนอิสลามสิ่งนี้ฮาลาลส่วนอุปกรณ์ที่ฮาลาลแต่ว่าสิ่งที่สิ่งที่โลกยาบุญผ่านสิ่ง halal ṣùgbọ́n ṣíṣe halal di ìfi àbùkù bájínẹ̀sì nígbà àkókò tí àwọn ènìyàn máa ń wá ní ìsúná wa dáadáa halal ni ẹ̀sìn náà ọ̀pọ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n lágbègbè ní ká ah lọ́pọ̀lọpọ̀ di kalau di bọ́yá láyé kan ni wọ́n ti sọ̀rọ̀ tí ṣe ọ̀pá sàláláwà àti ọ̀sẹ́lẹ̀ láìdá tó fẹ́ kájáde káṣẹ́ wọ́n fi ọ̀ká kiri ní òdùmáwà. asílẹ̀ ìsìnkú ẹ̀rí ìgbà tó pọ̀ tó fẹ́ sí islam ṣùgbọ́n tọ́pà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ láti ibi bí kọ̀ ní èyí tí ẹ̀sìn lè jẹ́ tó bá sí kí ni tí gbé. tá a bá jáde káwa gbẹ́sìn yìí ká láníyàn dáadáa àwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ṣe àyẹ̀wò àti ìwọ̀n ìgbẹ̀ láti rẹ̀ tí ń a ṣọ́pọ̀ pé ìfẹ̀fẹ̀ nínú tí ó sì mọ̀ a wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ láàrin ní ìgbẹ̀ láti rẹ̀ tí ń kọ́ mọ́tò mọ́tò pé bọ́ọ̀lù ní ohun ọ̀mọ́ tí ń ṣẹlẹ̀ tó yóò ti gbé àǹfààní tó bí eléyìí a máa fi gbé irú aláàbá rẹ̀ tó ti gbé aláàbá ìgbàgbà fúlà ní lọ́fà yìí láti ṣẹlẹ̀ yóò pọ̀ ní irú ẹgbẹ́ ọlọ́ọ̀dẹ̀ náà wà ẹni tí ẹ̀sìn ìròyìn náà tó tó bá yọ ọpẹ́ ní ilé ìsìn ìsìn àjọ ìgbé àwọn tí ó lọ́la agbára torí náà nínú aláàlè láti tún ti pé aláàlè ìṣùgbọ́n lórí ìdí ẹ̀wọ̀ lọ́dà àràmù ìyọ̀tẹ̀ eléyìí tí ìgbọ̀dọ̀ ẹ̀ka wà lọ́dà wà lọ. lẹ́yìn àti ìsìn ní ìbéèrè wípé لما كده وزنين يقوى سكني يفرس معنى تأثير المسلمين فبعد ما تأثير المكان يكون فضل مرضى هواء فلس مواقع يسير يقوى فبيدي وليما فضل سمسي يقوى sọtọba rẹ ni pé tọ́tọ̀rọ̀ nǹkan kan lọ́wọ́ wa pé wọ́n fún mi ní nǹkan ọ̀tún ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ àwọn olùmọ̀ nígbà tí ọba ti ní ìfẹ́ ẹ̀dẹ́gbẹ́ yìí lò sí ẹni tó ní nípa lẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ ọ̀mọdé àǹfààní àdìgbò láàbù ṣùgbọ́n onílọ́lọ́ ti ṣe nǹkan rẹ̀ ní ìgbà lọ́wọ́ sí wọn ni wọn bá olóògbé yọ lọ sọ́ọ̀sì ó ti lọ sẹ́ńtẹ̀ ní abúlé ọwọ́ àdébídé lọ́sì lọ́sàkín sistema gráfico retorna não tem nem acesso e vai fazer assim falar em passe em qual sudah tempatnya tempat itu di di sekitar di sini ada di sini maka suatu masa Christmas kita mesti di sini ada ada di sini masih sama kalau di sini sudah dibuka bahwa sini kasih àgbà tí ó wà lẹ́nu ọmọ àyíká àgbà. Ìjọba ọjọ́ ìkìlì bọ̀. Ìjọba ọjọ́ ìkìlì bọ̀. Tóbi bá jẹ́ kó sì ní bá bá ṣe bá kì í. Nà yóò rí bá yọ bí ẹ̀jọ́ láti fi lè fi ìsìláàmù ẹjọ́ pídà àti kẹ́nà mọ́sìn bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti láwọn àgbà àṣẹ. อยู่ในนาราก็แต่ไม่ได้เรียนคือต้องมีถ้าต้องมียาหรือว่าชีวิตเราได้เลยสมัยนั้นอย่างที่ว่ามันที่ขอบาดเจ็บตัวเสีย tembra atrás de mim está Bapak juga saya sendiri dan iman kita asal. Ini pun kalau saya berharap. uma praxia de várias exercícios. Uma coisa que não tem uma linguagem da OSCE, uma linguagem quadrão, verdade, a dona verdade. É mais coisa que não dá. Pada hari anak sama mami di bawah

trabalho de que assim, ele está na cidade, não se mudar. Por isso, ele não se mudar. Por isso, ele é muito palácio com cantinho para ele aí lá e ele vai a a cola para lá vai então tu vai ter esse sentido tu vai lá para lá e uma parte não para lá sọ́ra jáde pé tọ̀ ìjọ jẹ́ mọ́ bóyá wọ́n sì fẹ́ ṣe bí aspítọ̀ òbí ló fẹ́ ẹ̀ òbí náà sì ń kí máa dùn pé tọ̀ ìyá náà gbọ́dọ̀ sí ojúṣe rẹ̀ ìyá sì ń sá fún kí òbí wọ́n ti pé tọ̀ àfọ̀ọ́dọ́mọ àkọ́kọ́ ní ten tó bá ṣẹlẹ̀ pé irú àwọn ẹ̀tọ́ tẹ́ ló fi ní lórí èèyàn dára kí n sì tí a tí wọ́n ń dìmáàdì pé àbáwọn tẹ́jọ́ ń gbé níyà tí wọ́n ń dìmáàdì pé tọ̀ á lo mọ́tò rẹ̀ òbí abẹ́ sí ìyàwó wọn tí wọ́n ń ṣe náà tí wọ́n bẹ́ẹ̀ lọ àwọn kankan nínú àwọn nǹkan àbí kíyàn se tó ṣé wọ́n ní èèyàn náà lè ràn wọ́n lọ́wọ́ látara bẹ́ẹ̀. ìṣẹ́kẹta rí pé ń pa pé wọ́n kọ àbúrò ìyẹn wà nù yá àti dájú pé kò ṣe léèyàn ẹjọ́ balẹ̀ ni. tí wọ́n ń ta àwọn àṣìṣe kàkíyà ti gbé tọ̀ jẹ́ kí àwọn àbúrò jẹ́ mú wáyé bẹ́ẹ̀ lágbára àti ìjọba bí ládùúgbò ìlú àwọn ọmọ tó mú un lẹ́bùn yẹn bẹ́ẹ̀ gbé rẹ̀ sí so that dábò bá ti ṣẹlẹ̀ ọjọ́ òfin lè fún un. náà nípa ti àkọ́kọ́ tí ó ní sí pẹ̀lú àwọn òbí bá ti yorùbá tàbí ìbéèrè mi iná ni wọ́n fẹ́ sí kankan tí lọ́dẹ bí àdáyàdá máa sì fi ìpín àrámù nìkan nílé wọ́n sì wá kẹ́lọ́ nínú ìdáàtì ìjọba ìjọba lákọ̀ọ́kọ́ ní àwọn ọ̀gbẹ́ni ẹ̀fílẹ̀ sì fi hàn wípé kí ẹ̀ka sì pẹ̀sẹ̀ntì ara rẹ̀ nígbàmí ká máa dúró ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. ṣùgbọ́n tí ọba ti pẹ̀sẹ̀ntì ara rẹ̀ pé sih? tí ọlọ́mọ lọ́wọ́ lọ́wọ́ sí i ìjọba ti fẹ́ sí ẹ̀jẹ̀ ìmọ̀tò ní ti rárá tí wọ́n sì

sai kwallo a yi zaɓe hawa su yi hawa so in ba su yi sai kwallo mun kai mun kuma ya hankali na su fuskanci wata su yi bajiyar da ya zo bin da abin da kan yamma kuma ba su zama to ba ya kwan ti yanyi da kwa kuma ti o ni lọ́jọ́ ní wọ́n lọ yàrá rẹ̀ lẹ́nu wọ́n sì ṣe lòun jù ó ní wọ́n níbi tẹ́lẹ̀ lè tó pè é lọ́wọ́ àṣẹ ìṣúná tí yóò fi pàdúnú rẹ̀ tí ó fi ní ọ̀rọ̀ tí ó dà ní ìyá ìrọ̀lágbà rẹ̀. nígbà tí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yàn wà láwùjọ tó ń ti sí ìbàdàn tí sì kọjá pé ní ìlú kò gẹ́gẹ́ bí àṣekà àdìs àdìsì tó kò lẹ́ka tí mùsùlùmí ọ̀jẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bàbá rẹ̀. wọ́n yẹ bá wọn ìyẹn lágbára àti ìjà mọ̀kú àbẹ́yìn ẹ̀lẹ́yọ ọgbẹ́ nìkan tí ó lọ agbára rẹ̀ láti bọ́ sí wọn lábẹ́ ìlú sí lẹ́yìn ọ̀gá sí wọ́n dá nǹkanní àti lọ́gbọ́lọ́gbọ́ àwọn yóò lọ́gbọ́lọ́ láti àwọn fún wọn lẹ́yìn bá lọ́gbọ́lọ́ láti pa fún wọn tí wọ́n fà tì onísúnyẹ náà ó sì gbìyànjú láti wọ́n sí ṣùgbọ́n tó bá yẹ pé gbọ́lọ́ ń ga kò ṣe wí àwọn ọmọ ìgbà tí wọ́n máa dà ní ẹ̀yin tẹ́ bá ṣèṣì lọ sọ́nà mọ́ pé tẹ̀sí ọ̀la nínú ọ̀bà àgbà nínú àwọn ẹni báyìí ọkàn nínú ìtẹ̀yìn sí ní tí wọ́n ṣe ìgbà wọn lọ́wọ́ sí ẹ̀yọ̀ sì sọ̀rọ̀ tí gbogbo tí yóò mú kí wọ́n lè máa ní ìlọsíwájú nínú rẹ̀ ní máa lọ sí. báyìí pé bóyá wájú lè mú wọn ti ń dùn nípa wájú gbà sí ti ń wọn. porque se uma vaga embolada me leva uma coisa aqui no caminho. E se eu abro uma cadeira menor para você, vai dar uma décima folhinha na gata para a gata. Uma vaga até me desce uma de cima. Um chá lá para a gata, uma de cima, uma vaga de mim. E eu vou abrir uma folhinha. Para dar para a gata. Ah, tá, mas é que é que vai, é que é que vai. Mas é que é que vai. Mas é que é que vai. ọ̀rẹ́ èèyàn ni lẹ́yìn pàdé pé iṣẹ́ ó jọ papọ̀ tọ̀tún tí ti jọ fún sọ̀rọ̀ wá sọ fún ibi tán hánà bóyá tẹ́ bá ní ọmọ nìkan tó bá tó tó ń lè tó ń lè fẹ́ èyí wọ́n rí pé ládùúgbò ọmọ kan tẹ́ ẹ̀rọ amúnisẹ́mú tó ti sọ̀rọ̀ tó ń lákàyè tó sì ń gbẹ́sẹ̀ yìí sọ pé sí pé igi ẹ̀ náà ń sọ tọ́jú ní ọ̀rẹ́ yìí kan lẹ́nu kan dé ìyẹn sáà dàwọ́ papọ̀ sọ wá pé ìfẹ́ náà ìlànà àwọn méjì tí wọ́n ti ń lọ tí wọ́n rán ṣe jíra nínú tó ti lójú bẹ́ẹ̀ ni pé àwọn òbí ti fẹ́ mú ẹran tí bẹ́ẹ̀ láàrin àwọn méjì tó wá já sí pé lọ́kàn níbi iṣẹ́ ẹnìkan wá wá wá wá ní kọlọ rẹ náà yẹ kíra ó sì fún kẹrù sì fún gbẹlábàdà wá bí ẹni tó ń gbé lọ rẹ yìí ti sọ ọmọ ọmọ ṣe ń kó àwọn ọ̀sẹ̀ ara ṣe ń mọ ọgbọ́n tó ń ṣiṣẹ́ ìlú ní ìmọ̀ tó ń ṣiṣẹ́ ìlú pé dájá báyìí irú àwọn òṣèlú táwọn òṣèlú máa ń lò nígbà tó wà níbi kan tó pé àwọn ọlọ́mọ ẹ̀fà pé tí wọ́n ti ṣe tí wọ́n ti pàṣẹ tí wọ́n ti ṣe púpẹ̀ pé tó fa ẹgbẹ́ tó fi lè jókòó lẹ̀ ní ìgbìmọ̀ tó ṣẹ́ẹ̀tì ìlú yìí ìtọ̀ ẹni náà sọ́ra fún ẹ̀yìn sí pé ọ̀rẹ́ tí ìyẹn sì ṣe ìyẹn ti dáa pọ̀pọ̀ lọ ọmọ ẹ̀ hàn tọ̀ sí àárín sí èyí ó àárín náà sí èyí ọmọ náà sí èyí ó kùnkùn tọ̀ lágbájá báyìí wọ́n fẹ́ mọ́ ni àbí kílẹ̀ rẹ̀ sí ra. ẹ bá báyìí ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tó fẹ́ wájú Gracias na categoria de latimana. Significa la sesión de la casa. Itu àwọn òbí tó ti mọ mọ́ síwájú wọ́n ti fi wọ́n lè dáhùn àkàkọ́ náà bá lè sùn ní sinmi. ọ̀pẹ́ àdáyé ìwádìí ni wọ́n ti sì lówó tí ọjọ́ wọn bá tí wọ́n fi wọn kú ní ipò rẹ̀ nínú àṣìṣe tó wáyé. ṣùgbọ́n nígbà tí ó ti ṣẹlẹ̀ báyìí

maka lukuba da ta ce wato da biyu su sun lafiya na wani da sun fara fara su duk fara a cikin tsawa a mutu a duniya ke yi gina na da ba kuma ke su yi ne na wani yadda za su sun fara ba da kan su sai in wani su ba su wa da su yi ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل منا انك انت السميع العليم وعلينا انك انت التواب الرحيم واعف عنا انك انت العفو الغفور سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته